èrè iṣẹ́ kéèyàn doni jẹ́jẹ́ bẹ́ẹ̀ bá ṣe mà mo ṣe ṣàlàyé lọ́pọ̀lọpọ̀ gbà kéèyàn tó donate wọ́n kọ́kọ́ tẹ̀tẹ̀ ẹni tí ó donate náà pé ǹjẹ́ wọ́n gan tí wọ́n gan ò ní ìdí tó di pé a tún fa tara rẹ̀ wọ́n bá wá rí i pé ẹni tó lè withstand ìfẹ̀jẹ̀lẹ̀ ni tọ́ wọ́n tún wá ní lọ́pọ̀lọpọ̀ wọ́n tún wá ní ẹ bá ṣe tán ẹ bá wá mílíkì sẹ́gbẹ̀ẹ́ látara pé kó má fi ṣùgbọ́n ní india ìmọ̀ ẹ̀rẹ̀ kò sí problem òun lè ṣe àbíkó nípa àwọn onímọ̀ ìtọ́jú náà ni ó lè gbà jíyàn lè ṣe bẹ́ẹ̀ látara wípé wọ́n fa ẹ̀jẹ̀ jáde lára ń tàn ṣẹ́rú èyí tí wọ́n béèrè yìí ó lè ṣẹlẹ̀ àmọ́ òun ló kéré jù èyí tó kọ́mọ̀ ni pé wọ́n bá gbẹ̀jẹ̀ lára yẹn èèyàn ṣe kìnnì èèyàn lẹ èèyàn lẹ wọn ni kéèyàn sùn ó mú nǹkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n dáadáa àwọn èèyàn wà tó ṣe pé wọ́n lè withstand ẹ̀ tí wọ́n lókun tí ẹ̀jẹ̀ ní lóṣù ta pọ́n tó ń bá ìgbìyànjú rẹ̀ lọ́nu tí wọ́n ṣe pé ní àpé wọ́n fa ẹ̀jẹ̀ lára wọn òun lọ ba àwọ̀ jẹ́ àmọ́ nítorí wípé èèyàn ó padà di ẹni tó lẹ̀ èyí tó dáa jù òun náà ni anything tó bá ti ní ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ kí ẹ máa wulẹ̀ jẹ́ kí ó jẹ́ gbígbà ní ọ̀sán ní àṣẹ pàápàá jùlọ hadisi tó wá sanabi ni aftara alhajim walmahjum àtẹni tó fẹ̀jẹ̀ lára yẹn nígbà tó ṣe pé ọ̀nà tá ń fẹ̀jẹ̀ nígbà náà kò sí nígbà yẹn ń pè ní ìdégò ọ̀pọ̀ ẹ̀jẹ̀ òun kò sí máa sábà ta sí i ẹnu ẹ̀wọ̀n àwọn ọdún kìíní ni tí wọ́n fa bí ìwo gbogbo kìíní ẹ̀ka rẹ̀ wọ́n ti sọ ènìyàn máa wá fa àwọn ẹ̀jẹ̀ burúkú ọmọ wa jáde so ìmúṣètì sì máa ń ta sí ẹnu kó tó di pé yọ́n máa tú dànù àgbàdo ìfìní after all hajj wọn máa jó àdìsí àròyé pọ̀ ń bẹ́ẹ̀ ọ̀dọ̀ àwọn onímọ̀ pé àdìsí yìí ṣé bó ṣe wá ní àbí kí ni ìtumọ̀ rẹ̀ Abadisi yìí ó ti wà mansukh àbádìsí yìí ó ní ìlà àbádìsí yìí ìtọ́bádé ó yàtọ̀ wọn ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ èyí tó lékè òun ni wípé ní afẹ́jẹ́ jáde lára ọba rẹ̀ jẹ́ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ nígbà tó ṣe pé tó bá fún yàn lẹ́jẹ̀ yìí ní bùkátà sí tí ṣe pé nǹkan yẹn nídìí ọjẹ́ ń sì ó ní di urgency so ètò dání kún dìlé rẹ̀ dálẹ̀ lọ́tọ̀ àwọn ti strong láti fa ẹ̀jẹ̀ àmọ́ tó báyìí lágbára ẹ̀ tí ó sì jẹun tí ó ṣe àwọn ẹ̀rẹ́ sì dúró pẹ̀lú yọ̀ǹda wọn. والله تعالى على وعلم